الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن جاءت سلام من رسول الحجة في يدرسنا الشفاء ومن يوم جنة إليه ما والي أبو إنني kọjá òpin àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́jọ́ tòní náà ní gbogbo ṣe hajj lọ́wọ́ sọ̀kan pátá pọ̀rọ̀gbọ̀rọ̀ àwọn alálàájì kan bẹ nínú ìná gbogbo wọn pátá òní ni wọ́n gbọ́dọ̀ kúrò nínú ìná wọ́n lọ sí mẹ́kíà láti mẹ́kíà wọ́n ti kọ́ wọ́n kúrò dá oníkàlùkọ́ ìtàlù rẹ̀ lọ àbórí rédíò rẹ̀ torí tó bá ti ní bẹ̀rẹ̀ ìmàlópin náà ni àlèkè ìfẹ hajj láti ọjọ́ kẹjọ oṣù à ń bá lọ títí òfin di ọjọ́ kẹtàlá oṣù gbogbo ẹ láàrin ọjọ́ mẹ́fà òun náà níṣẹ ìwà sókun ó yẹ kí gbogbo ẹni tó lọ ẹlẹ́dàá wa tó gbà fún pípé lọ rí iṣẹ́ ìṣe tó pípẹ́ fún àwọn. àwọn èèyàn yòókù náà àwọn náà ò tí ì lọ ọmọ sàfàrà olúwa máa ń ràn yàn lọ́wọ́ nígbà tí bá lẹ́mìí ṣe ní ma bí bíbọ̀ àṣírí rẹ̀ ó ti ṣe wá pọ̀ ṣùgbọ́n nígbà tí bá kan rẹ̀ ó ṣeé ṣe láǹfààní ẹni téèyàn lọ ṣùgbọ́n pẹ́gbẹ́ pé nǹkan fún nítorí pé hajj yẹn kò sí lórí ẹ̀mí rẹ òbítíbitì owó tó ń rí ọ̀nkà ní adáàmì lásán ni pàtó wàá ronú rẹ sí ọ̀nà owó yẹn lè má sì má torí ẹ̀ bàbá ti ní lẹ́mìí wa a rí pé ọ̀rùn yẹn ọ̀bàdé bẹ́ẹ̀ ṣe ṣètò ṣe hajj nìsín alhamdulillah ó rọrùn púpọ̀ lọ́nà tó ṣe pé kìí ṣe dandan òun ní kó lówó náà lẹ́ẹ̀kan kìí sí kọ́ lọ olùlọ́mọ sán díẹ̀díẹ̀ owó rẹ̀ ọ̀bá pé lọ́dún yìí ó lè pé títí ẹ̀mí bọ́ǹsánsẹ́nsán ó wà lápọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ gbìmọ̀ tó mójútó ṣe hajj eléyìí tó fi hàn lọ́kàn balẹ̀ nígbà tí wọ́n ti lánìyàn rẹ̀ ẹni tó bá padà wá nídìí wọ́n tí ò lè lọ bí ẹni tó ṣe pé ó ṣaláìsì ó tó di pásítọ̀ hajj tó ó sì sanwó kalẹ̀ ọ̀rọ̀ àwọn púpọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ gba owó yẹn padà èsì kíkọ bá ti san owó ti rà rárá ìjọsìn lọ́fẹ́ lọ fi ṣe ọ̀fẹ́ nìkan tó lẹ́mìí kò fẹ́ jẹ owó rẹ̀ tó bá ti lọ wọn náà ló ṣe ra rẹ̀ láǹfààní lẹ́yìn wọn àgbà náà àwọn ẹni tó ń lówó àmọ́ tó ṣe fún wọn ń so má dìka ni wọ́n máa wá sọ pé kí owó yìí àwọn kó kalẹ̀ làwọn lọ fi ṣe hajj ẹ̀rí kojú kan náà ni wọ́n wà òní nílọsíwájú kọ́bọ̀ tó bá gbé eight million lọ́ba ní tó lọ san pọ́fẹ́ lọ fi ṣe hajj tọdún márùn-ún mẹ́fà bàbá tọ́jú ẹ̀ eight million náà ni wọ́n ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tó ti títọ́ lọ sanwó hajj ẹjẹ́ ọlọ́kọ́tẹ́ ẹ̀rí pé ó tún ti ní ju eight million yẹn lọ torí pa láàánú ni Allah. torí de eléyìí àwọn ẹni tá kù wọn ṣàfara tá ní nínú àníyàn wa tí ti wà nínú àníyàn yìí máa rọ ọrùn ṣe bá ní nǹkan kan nínú àníyàn yín pípẹ́ fẹ́ ṣe fúnra yín àbí yín tówó kan bá ti bọ́ sí yín lọ́wọ́ ní nàdánù ìǹtẹ́ nílẹ̀míyàn lẹ́sìn ṣe bẹ́ẹ̀ náà lọ yẹ ká kan ìṣe hajj tí ẹ máa ti lákòólé kan rẹ̀ pẹ̀lú owó bá ti lè bọ́ sí lọ́wọ́ ẹ̀rí pé náà ni ó fi sùn torí ẹ̀ àwọn tá a wà nílé sámà yìí pé òní yìí lọ́jọ́ bíi tàná náà ni títẹ ìrántí Allahu azza wa jal kò sì sí ìgbàláyè fẹ́nikẹ́ni láti fẹsùn yá mọ́ lónìí ẹni tó bá ní ẹnu kan tó fẹ́ kóró àjẹpé ọ bẹ̀rẹ̀ látọ̀la àmọ́ yìí pé ó wá nínú ẹ̀gbà wọ̀rọ̀. Ànábì sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò ike dábàá máa ṣe sùyàmù ọjọ́ mẹ́ta mẹ́ta lóṣù bá máa ṣe ní ayyamul biyu òun náà ní ọjọ́ kẹtàlá oṣù ọjọ́ kẹrìnlá oṣù ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹ́ẹ́ bó ṣe wá nu hadithi Abu Dharr radiyallahu anhu tóṣù yìí tó bá gbé wọn máa ń ṣe bẹ́ẹ̀ lóṣooṣù àjẹ́ pé ó lè ṣe tòní olóòní ní ọjọ́ kẹtàlá oṣù ó sì bọ́ sí ọ̀kan nínú àyàmú tẹ́sírì tọ́jú èèwọ̀ fún wa láti tẹ̀sùn yàmù rẹ̀ ọjọ́ tó lè bẹ̀rẹ̀ lọ́la ọ̀túnla ó fi jọ mẹ́rin ó fi kún olè ọlẹ́dàá kó sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka